وكل ضلالة في النار ثم ما بعد السلام عليكم ورحمة الله وبركاته أبا تحمون أترى الصلاة فوانا أبو محمد صلى الله عليه وسلم أتي وراء له أتي صحابه لن بإذن الله تعالى أعطنا تسواجه آية pẹ̀lú ayọ̀lọ́ọ̀bà الله سبحانه وتعالى في أنسوله nínú suratul Baqara ní àyà 19 àti 20 lánàá ti ṣe àlàyé nípa àyà 20 àyà 17 àti 18 níbi tí Allah subhanahu wa ta'ala tó tún júwe àwọn mùnáfíkì fún wa tó fún wa ní àpẹẹrẹ wọn nínú Al-Qur'an al ọlọ́ba ní inna Allaha la yastahi an yadriba masala ọlọ́ba ní òun ní tijú láti máa fún wa ní àpẹẹrẹ láti máa fún wa ní àpéjúwe àpéjúwe tí yóò jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ọlọ́gbọ́n máa lo àwọn àpẹẹrẹ yìí tó súnmọ́ wa láti pẹ́ ká máa pẹ́ kò sí tí ò ṣe gbẹ́yé nínú ọ̀rọ̀ wọn lọ́wọ́ lọ subhanahu wa ta'ala wọ́n ní àfáwàdà nínú àwọn tí wọ́n tẹ̀lọ́ wọ́n ṣàlàyé fún wa pé àwọn tọ́lọ̀ lọ subhanahu wa ta'ala máa ń ṣàlàyé fún wa nínú al-Qur'an al

wọ́n ni yustafadu minhu umurun kathira àwọn tá a kọ́ níbẹ̀ ẹ̀kọ́ tó pọ̀ ní wọ́n ni alákọ̀ọ́kọ́ at-tadhkir ọlọ́mọ fún wa ní àpẹẹrẹ kó lè bá a ṣe nàṣíyà fún wa kó lè bá fún wa ní kó lè bá ṣe títí fún wa wal kó lè ṣe wà sí fún wa kó lè rán wa létí tá a dàgbé wà ń onílẹ̀ wà lọ́pù kó lè bá fún wa ní encouragement wà zájẹr àti kó lè bá kọ fún wa bí a fún mi ẹ jẹ́ ká kàn mú encouragement onílẹ̀ wà lọ́pù kó lè bá encourage wa wà zájẹr kó lè kọ fún wa ẹ jẹ́ ká mú nǹkan kan lórí alhafu lóye tó wà ní alukur'an alkarim ẹgbẹ́ ní alukur'an alkarim ọlọ́ba ní lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun wa man tunfiqu min khairin fa inna Allaha bí àmì lọ́wọ́ ní ẹ̀lẹ́ ń dáadáa ẹ̀lẹ́ àlùjánnà wọ̀ tó fi ná nínú tẹ nífẹ̀ẹ́ sí nínú àwọn dúkìá tẹ ń kó jọ ọ̀nà ọ̀nà tó ń fi kó mi ṣẹ́yìn fa inna Allaha bí àmì kò wá sí tẹ ná nínú kan àfikún jẹ́ pọ̀lọ̀ bá mà sí tọ́tún àfikọ́lọ̀ ọba tó mà sí yẹn ó kápá àti sàn yín lẹ́sàn lórí ẹ̀ ẹ̀rọ báyà yìí fi àlàáfíà alàlè infaq ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń gbé wá lè gbé wọ́n ń kọ́rọ̀ ìdí wa ká ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá inú àyà suratul baqara ọlọ́wọ́ fún wa ní àpéjúwe ìrọ̀ encouragement yẹn suratul baqara nǹkan chapter two àyà two sixty one ọlọ́ni mẹ́fàlú lẹ́dínà yunfiquna amwalahum fi sabilillah ọlọ́ni àpéjúwe àwọn tí wọ́n náwó wọn sójú ọ̀nà ọlọ́wọ́ àpẹẹrẹ wọn ń tọrọ wọn jọ كمثل حبة حبة سبع سنابل في كل سنبلة مئة حبة ọlọ́run ló dàbí àdàdo ẹyẹ àdàdo gágá àdàdo kan tó jẹ́ wípé gágá yìí tí àjọ fi sínú ilẹ̀ kóró kan tó fi sínú ilẹ̀ yìí ọ̀rọ̀ ni ambẹ̀tẹ̀ sábà fanáàbẹ̀ nígbà tí ó mọ̀ ọyọ jáde ó wáyọ̀ sí rí méje tìkúlù sọ̀nbúlẹ̀ tí ní àtúhàbà

pé tí wọ́n bá mẹ́ ẹyọ kan sójú ọ̀nà ọlọ́run ó lè fi da seven hundred lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni wà lọ́ọ̀yì dọ́ọ̀yì fúli máa yàn ṣá kò wá fẹ́ni tí ó gbọ́rù yẹn pé èèyàn lè ṣòwò pẹ̀lú one naira tí wà á rí seven hundred naira tára òdì ìbò máa sọ ọlọ́run àpéjúwe kéèyàn náwó sójú ọ̀nà ọ̀hún lọ́run òṣèré ni ẹgbẹ́ léyìí alhafo encouragement léyìí láti náà sójú ọ̀nà ọlọ́run anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ma naqasat sadaqatun min mali nínú àdísìmí arábìnrin sàlásàtún ókùsìmọ̀ àlẹ́yìn náà arábìnrin nǹkan mẹ́ta kan wà tí mo fẹ́ ṣàlàyé fún yín tí mo wá fẹ́ ṣàlàyé ẹ̀ náà pẹ̀lú ìbúra ni màá mọ̀ fọlọ́ ń búra lé lórí mẹ́tẹ̀ẹ̀ta nǹkan àkọ́kọ́ arábìnrin màá nákọ́sọ mẹ́ẹ̀lú abdulmin sọ́dàkọ̀ èèyàn ní máa ná nínú dúkìá tọ́lọ́wọ́ bá fún kí dúkìá rẹ̀ máa dínkù yóò máa gbèrú sí yóò máa dàgbà sí encouragement lélẹ́yìn ìkan nínú àwọn ní àná ẹni àtìkan náà àwọn ẹ̀kọ́ à wọ́n ń ṣàlàyé pé ìkan àwọn ọmọ ìyá ó ń encourage ẹnìkan láti máa yọ zaka wọ́n ní ó sàbà sọ̀rọ̀ títí títí tí zaka tó wá yọ wá ní lọ́dún tó ń ti bẹ̀rẹ̀ pé ẹni yẹn bẹ̀rẹ̀ zaka yíyọ ní five gbogbo tó ń ní tó jẹ́ kápítà ọ̀hún ní five years ago yẹn tó ń fẹ́ yọ zàká lórí ẹ̀ dòdò yẹn inú zàká tó ń fẹ́ yọ lọ́dún yìí ok owó tó yẹn encourage ọ̀hún pé ẹ yọ zàká lórí ẹ̀ ní five years ago ó ní dòdò ẹ̀ inú fẹ́ yọ lọ́dún yìí ẹni tá a ti ń sọ̀rọ̀ yìí millionaire millionaire kódà nínú àwọn olówó Ìbàdàn lọ́sọ̀ọ̀sẹ̀ gbèsè ìkànnì àwọn ọmọ ẹni ẹni àwọn sọ pé owó tó ń ní gbà yìí iye ní ọ̀sà kó òun lọ́bìn tó ná ẹgbẹ́ ní ẹgbẹ́ ní tí ò fẹ́ yọ ìdí wọn ò ní gbà ẹlòmíì yọ ọ̀sà káàbọ̀ ṣùgbọ́n tí yóò náwó sójú ọ̀nà ọlọ́run ọlọ́wà fún wa lápèjú òkè á náà sójú ọ̀nà ọlọ́run kàmá sálẹ̀ habati ní tí màá fi sá fún ọ náà ni pé nígbà tó gbin àgbàdo kan àgbàdo kan tó wá gbìn yẹn wàá fi kan seven hundred wàlọ́ọ̀ yìí tó wáyé fún mi ẹgbẹ́ ní ìfi alhàbọ̀ wọ́n ni wà zadir alukóhánì tún máa ń pè é wàzádìẹ̀ láti lè bá àti ṣe kíni láti lè bá àti dẹ́rù bà wá ká máa burú ká máa ewu tó ń bẹ nínú ìkàtà rẹ̀ ṣe. eléyìí èrè alukur'an sí òzàbíà ìdẹ́rù bà ẹ̀mí ṣe bẹ́ẹ̀ ó ní alukur'an al-karim eléyìí náà á rí àpéjúwe nínú alukur'an al-karim. ọlọ́ba subhanahu wa ta'ala ń sọ fún wa nù suratu suratul Ra'd ayé àfọ̀tì ọlọ́ba ní lahu da'watul haqqi lahu da'watul haqqi òdodo ìkòkò òdodo ọlọ́ba ní tòun ọlọ́run ọba ní tóyìn ó bá pè ọlọ́run là bẹ́ẹ̀ ẹlòmí ìgbẹ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ lọ́run ṣé ọ̀kadà yìí tí ì rí láti bí irú gbèsè títì ń bẹ̀rẹ̀ kò tí ì rìn ìṣẹ́jú kan wàláì nìkan mọ́ náà sí gòkadà mùsùlùmí tèmi náà ni wàláì bó fẹ́ gòkadà oníṣẹ́ Ibrahim àgẹ́sìn ìrọ̀ṣẹ́ Ibrahim làmí ó ọlọ́run iláwọ̀ dá ọ̀tún lẹ́hàk ọlọ́ba ní ká pè pè òdodo ẹni tá a lè pè tó lè dáni lóhùn lódodo ọlọ́run iláwọ̀ tó wọn ọlọ́run ọlọ́run wà lẹ́bí ilẹ̀ yẹ̀ àwọn táwọn kèfèrí ń pè àtàwọn aláìgbàgbọ́ nínú àwọn mùsùlùmí aláìgbàgbọ́ tó gbogbo àwọn tó ń pè lẹ́yìn ọlọ́run ọ̀nà láàyè tẹ̀jú ìbò ìnàlá ohun lè ṣe yìí wọn ẹ̀ lè dá wọn lóhùn lẹ́mẹ̀ kankan pẹ̀lú nǹkan tó ń tẹ́ wọn ni ilẹ̀ àkàbà fífi kà fẹ́yìí ilẹ̀ ìgbà àpéjúwe yẹn kò tà sí ẹni tó tẹ́wọ́ ẹ̀ sómi òjò ń rọ̀ báyìí tàbí lóòótọ́ omi tó sínú kọ̀ǹtínà ẹni tó kàdá ọwọ́ di báyìí tó kọ ọwọ́ bọ́nú ẹ̀ báyìí ọlọ́ni lè yẹ́ gbogbo fáàmù àníyàn tó fi gbọ́ sómi náà ní pé kómi ó lè dẹnu wà máa hùwà bí bàálí gèdè ọlọ́ni sómi lè dẹ omi ò lè dẹnu ìlẹ́lẹ́ wà máa dùn áwòl kàǹfìrí iná ilẹ̀ àti tọ̀là ọlọ́ni gbogbo dùn á àtàwọn èèyàn bá ń dojú kọ tó bá fi ń dojú kọ nǹkan ní ìdílé àtúnṣọ́lọ́ ìpèpè kẹfìrí yẹn ilẹ̀ àti tọ̀là asán ni ó dà sí òfò ni kílẹ̀ kọ́ ló mẹ́mẹ́ ẹlòmíì tó fẹ́ pe ṣéwù ẹlòmíì fẹ́ pàlìjẹ̀nu ẹlòmíì wọn agbára ayé kan wọn tó á kàkà òkà fún ya dámdáka ya èlò arúgbó àdábìlà àdábàbìlà àbàbìlà èwo ní ìjẹ òjò yẹn. yóò jẹ́ ẹ̀jẹ̀ àwọn kíní tí a yà sí àwọn ya mi kúgbà ya sí káàlùkù sọ̀rọ̀ fún ẹ̀ ẹ̀ fọ́ọ̀sù làvín wọn wà á ka gbogbo ẹ̀ à ń dàbìlà ìjájà bìlà kí ni jẹ́ bẹ́ẹ̀. ọ̀nà àmàdùn àwọn kàfìrí ìbílà àfẹ̀tọ̀lá rẹ̀ ẹgbẹ́ mìsáàlù ni pé gẹ́gbẹ́ fi jẹ́pẹ́ tó bá tẹ́wọ́ sódò nínú òjò tàbí tó bá tẹ́wọ́ sí bọ́kẹ̀ẹ̀tì omi tó kàn náwọ́ bẹ́ẹ̀ yóò ṣe ní sàǹfààní nípa pé ní ìbẹ̀rù bẹ́ẹ̀ náà lẹ́sìn pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ní sàǹfààní kan nípe lọ́bá sọ pé wà máa dùn àwọn káfìrí iná ilá fi bọ̀láàlì gbogbo bí kékeré pè lọ́lọ́run tó lóun bẹ̀ lọ́run fi bọ̀láàlì láì fi bọ̀láàlì lọ́jọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ìyẹn ni tó bá gbà Kùránì yóò máa wọ́n ó lọ gbogbo àwọn ilé yìí náà wọ́n kàn wí sàtúnkú wọn gbàdá ní ìjọba gbọ́dọ̀ ní ìfọ́n fẹ́ kan gbogbo kan bẹ ó lọ máa fa èèyàn fárí lọ́mọ jẹ ọmọ ẹ̀dọ́ àrùn ní káfíìn láàfin ìdọ́lá eléyìí oní fi àbàjẹ́ kí ló ń ṣe ó fún wa pé ẹgbẹ̀rọ̀ ṣọ́rọ̀ eléyìí wàlì ẹ̀tìbáàrù nínú ìyá alukur'an ó wàlì ẹ̀tìbáàrù ẹ̀tìbáàrù ń jẹ pé ẹ̀yìn lé ẹ̀wù mi sí kọ́ńkàlùkù orí mi pé bí kí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀dọ̀ náà ni àbúdó yẹn náà nínú àlùkòránù kẹ́yìn ní sọ́rọ́tù náà ọlọ́ọ̀bá ní wálẹ́bí iná káfàrò àmàlùhùn kásàrọ̀ bí bèkè àti ọlọ́bá ní àwọn population àwọn kèfèrí ti pọ̀ jù kọ́lọ́ kẹ́ kọ̀ndẹ́mù àti náà lọ ẹlú ìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tàbí mi bá ìwọ̀n bá ó ń súnmọ́ yìí nìkan rẹ̀ láwọn àjẹ́ náà gbogbo kúlù láti ní ẹ̀ta nàbí sọ àwọn ìbìnrin ìfitárọ̀ kọ́ ti ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة عادي لو يعود يوم تكون سمت وان سكش بدو سمت وان سكش وان إلو نو اللو تلتو لو باو دي أو دي أكالي لفي لازم أنا دي أسكت دعنا دي إلي مسلمي دوما ولو سكت ما كان إبراهيم يهوديا ولا نصرانيا لكن كان حنيفا مسلما وما كان من المشركين ọlọ́run nígbà ìbìràhìm ṣe yàwó dé kò fi kírísítẹ̀nì rí kò fi judáì kò fi jíìl wàlá kí ń dáná hanifa musulmá ọlọ́run nígbà ìbìràhìm tẹ̀rí yẹn hanifa musulmá ni ọmọ káàna mínà mùsùlùmí ọlọ́run kò yóò bá pẹ̀lú ìwà mẹ́ká nẹ́mílẹ̀ ìṣòrìkí kò lọ́dọ̀ tí náà wá ọlọ́bà ni wọ́n lẹ́bí ìmẹ́ká fẹ̀rù àwọn kèfèrí àmìhẹ̀lòwú iṣẹ́ tí wọ́n ṣe láyé ó lọ tọ́ọ̀tì wọ́n lọ tọ́ọ̀tì gbọ́dọ̀ kúkú tọ́ọ̀tì lọ ìdẹ̀ní ń gbé ìdẹ̀ní sùn ámìlá iná ọlọ́nà ẹ̀ ló padà wọ̀ ọlá níbẹ̀ ṣe ń struggle tó gbogbo àwọn inú ẹ̀ tó jẹ́ pé àwọn náà nínú àwọn àtàjọ mùsùlùmí tó jẹ́ pé àwọn ti kọ̀dọ̀ tẹ́kẹ̀bù alkaba'ir kọ̀dọ̀ tẹ́kẹ̀bù alkaba'ir allati birtikabiha yakhruju al-insan an al-millati al-islamiyya wọ́n ti àwọn nǹkan ńlá wá débi ẹni tó bá ti ṣe mùsùlùmí kò lè jọ̀rọ̀ islam bí ìdí àwọn ilmi al kẹ́yàn kílẹ̀ mọ̀ pé nínú àwa o àwa nínú àkọ́kọ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ fi jáde kúrò lójú Islam tàbí ẹni tó bá nígbàgbọ́ pé nínú ṣẹ̀ríà Ọlọ́run nkẹ́kẹ́ bẹ nínú ṣẹ̀ríà Ọlọ́run tí ò kan òun tó mo ṣàlàyé ọ̀rọ̀ Ibn Taymiyyah àkan fún wa pé Ibn Taymiyyah apàdé Ibn Taymiyyah ní ìkan àwọn àfà oró ní Súfì kan rí ọwọ́ ni nínú pé kí ló bẹ̀rẹ̀ Súfì tó yẹ pé ẹ̀yìn sì tún sọ gbangba gbangba pé gbogbo obìnrin ní halal lọ́dọ̀ tí àwọn ọmọ tó kàn ní bọ́sẹ̀ ìkan ní Fatima tó gbé gbogbo èdè dídẹ ní wọ́n ó jẹ́yàwó ẹ̀ kò jẹ́yàwó ẹ̀ orí bó ṣe rí ní ọ̀dọ̀ táwọn ẹjọ́ bá ní ìrùdàgbọ́ bóyè náà tó gbà pé kẹ̀kẹ́ ń bẹ nínú ẹ̀sìn Islam tó yẹ pé àwọn ṣé kò lè dá wọn ọlọ́nìká kí wọn ṣé ìlú mẹ́fẹ̀ẹ́ wọn ẹjọ́ bá ní ìrùdàgbọ́ yẹn ti kẹfẹ́ rí ọlọ́ba ni wà lẹ́bí iná káfẹ́rù owó àwọn kẹfẹ́ rí àmàlùhún iṣẹ́ tí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe pátá láyé ọlọ́ni ká sọ̀rọ̀ bí ìdèkè àti ó dàbí sọ̀rọ̀ ó dàbí à ń pè é ná ṣé mo ti gbà ń pè é ná kí ní gbà ń pè é ná ó dàbí ó dàbí mirage ibẹ̀ pè là ń pè é ná ibi tí ẹ̀ bá ń lọ lórí express ẹgbẹ́ ní ọ̀kín ẹ máa wo àwọn ohun ìní máa ń pè é ná ẹ máa ẹ bá ń lọ lórí express ẹ máa wo pé títí ọlọ́dà pé mi tẹ́ ń di ọlọ́ọ̀kan ọlọ́ni tí àwọn kìí fèrí nìyẹn kásàrọ̀ bí ìbìkì àti ó dàbí à ń pè ní bìkúrà tí ń bẹ ní desert tí ń bẹ láfálẹ̀ sẹ́mi pé afálẹ̀ kò sí kàga kò sí kàga kò sí àwọn ìṣẹ̀lẹ̀ rú ọwọ́ ní ẹni tó wá wà stranded sáfálẹ̀ bí sí àwọn kèké oríṣiríṣi nìyẹn ó wá ń wo sàrọ́ọ̀bù ó wà ń pè ní lọ́ọ̀kan yá sábò ọ̀gbọ̀n ànùmọ́ ẹni tó ìgbẹ́ títí ẹgbẹ́ kó wọ́n rò pé ó mú ní lọ́ọ̀kan àtà ìbàjẹ́ àárẹ̀ òun lámúyẹ́ dídí òṣèlú nígbà tó délẹ̀ kò bá mi tó lọ. ọlọ́gbà ọ̀sẹ̀ tó yìí náà tó yẹ kó ti kú ó ti di páálí lórí ọ̀rọ̀ tọ́ọ̀kì tí ó ti padà nù síbẹ̀. yóò béèrè àbá ikú òun làbàrà àjọ náà ó kú báyìí lọ lẹ́nu street kí lọ́lọ́run fi sọ yẹn lè ti bá ní wàtílkàlì àbúfáàl nàdìríbù àlè náà wà mẹ́rin àkìlù ha ìlà ẹ̀lẹ́ àlè. ọlọ́run àkókò tó fi kalẹ̀ yìí wà máa yá kí lòrá ìlẹ́lá àlèmóhùn ẹnìkan kò ní lè ṣe làákà èsì àfàwọn onímọ̀ àwọn nàdúgbò alinas àáfún yìí lápèjúwe yìí la alákùn tẹ́gbẹ́ kẹrù òun kẹ́lẹ̀ bá jẹ́ ní tí ó gbà wá sí ẹni tó bá níyà ń bẹ̀ lè tọ́ pé gbẹ́gbẹ̀ èèyàn lè fi kiri rà nù ọlọ́run tòun tàbíyàn bá kú àfikẹ́ ọlọ́run fún wa lọ àwọn nǹkan ẹ̀bẹ̀ ìṣẹ̀bá wọ́n sọ pé wàkọ̀dí múná ìlànà àmì ìlú òmìn àmẹ́lẹ́yìn fájàhálàáhù àbáàmàmùsọ̀rọ̀ ọlọ́wà ní gbogbo tí wọ́n ṣe níṣẹ́ bí ó túnmọ̀ sí pé àwọn kèfèrí ọlọ́ọ̀bá sọ pé ní ṣe kí ni ó ní wà tẹ̀kìrìbù wà tẹ̀kìrìbù ní ọ̀tálá fẹ́ sọ fún wa ọlọ́wà irú ẹ̀ náà làkó ní sàmú àyàn ọlọ́ba ní mọ́sálù lẹ́bínà yẹ́dẹ̀ ọ̀hún náà ní ìdúnilá kàmọ́sálù àǹkàbúùtù ọlọ́ba ní àpéjúwe àwọn èèyàn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ó dà gẹ́gẹ́ bí àǹkàbúùtù ó dàbí aláǹtakùn ìtàkọ̀dà ti báyìí tán ní aláǹtakùn ìtàkọ̀dà ti báyìí tán aláǹtakùn tó hun ilé tó dìsáìn ilé ọlọ́ba ni wà iná ọ̀hánẹ́l bí ihò tí lábàáyé tó láǹkà bòójì lọ́gánú àlàmú ọlọ́ba wà iná ọ̀hánẹ́l bí ilé tó fi ń yẹ pẹ̀lú jù tó fi ń lọ jù nílé aláǹtakùn lọ́gánú àlàmú ọ̀hún tó bá pọ́n mà ní. ẹni tó ti gbà ṣú ẹ̀ lókùn ìgbà tí bàbá bá ń jẹ kò sí wàhálà ọlọ́ba ni kàmẹ́sẹ́lì làǹkà bòójì ó dàbí ilé aláǹtakùn ẹ̀rù tẹ̀kìrìbù máàrùn ẹ̀rù tí tàà sọ yìí báyìí wípé àwọn tẹ̀ ń kọ́rọ̀ ọba lẹ́yìn ọlọ́run àwọn tẹ̀ ń fẹ́ yìí sí àwọn tẹ̀ ń gbára lé wọn ò já náà kankan ju ilé aláǹtakùn lọ. tàbá ní wàhálà láìfọ́lẹ̀ ẹ̀tọ́ wákàlì nínú tí yóò bá yé yí ẹnà tó jẹ́ láàtakùn ṣe fúyẹ́ bílé rẹ̀ ṣe fúyẹ́ bẹ́ẹ̀ ni àwọn tẹ̀ ń fẹ́ yìí sí yẹn àwọn tẹ̀ ń kó lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ṣe fúyẹ́ kí ló lè كله بعد جواف العكاية وتسوري بصورة المحسوس الله بعد مومور يوا بصورة المحسوس نصورة عن كتال فجوري صورة كتية لفكرة كتال فجوري الله بعد إمام القرآن الكريم الذين يأكلون الربا لا يقوم كما يقوم الذي يتقبط الشيطان من النفس ọlọ́wọ́ àwọn tó ń jẹ ìgbà àwọn olówó ìlú láyé báńkì ní ti ń gbà ní ọ̀dọ̀ mọ́nìlẹ́ndà àtàló ti ń gbà lọ́múlélẹ́ńtà ni ọláyà kò ní orin ilá kàmá àyà tó ń mọ ìgbàdí ìyàtọ̀ kọ̀ọ̀dá tó ó ṣàyè tọ́hàmù nílẹ̀ lọ́sìn. ọlọ́ọ̀kìyàmọ̀ wọn ní dìde kó kí ló fà ọlọ́wárí dáálíkà bí i àìnáhùn kọ́ọ̀lù ìnáná ìbáyọ̀ ní ìfẹ́lẹ̀ ìdá àwọn ẹni kí lóra ń gbé báńkì ní chess kí lóra ní chess bank ìnáná ìbáyọ̀ ní Yorùbá báńkì ní ìṣe business ni bó ṣe máa jẹ́ pẹ̀lú àwọn àbáàní ẹ kò ní dára ìmọ̀nà ìbẹ̀wò òòrùn àti ìbáyìn kẹkẹrẹ ìrìn kílẹ̀ hàn bẹ́ẹ̀ bó fi ń ṣe owó mi sí báyìí 50,000 mo sì wó lẹ́yìn ọdún mẹ́ta kó fi di 100,000 kíló kíló ten body bẹ́ẹ̀ mo ṣe wọ́n náà ni tí wọ́n ti bọ́ lọ kún òmìnira gbé ní fún ta bisikíìtì àti sódì kọ́ ẹbí ó gbàdá àti kíní ọlọ́wọ́n á ṣe ọlọ́wọ́n á lẹ́sàlàyé fún wa pé ká lè mọ̀ pé ọ̀rọ̀ yẹn láìkìyàmà bó ṣe bí ọlọ́run nínú tó ọlọ́dọ̀ bá bẹ́ẹ̀ náà pàtí pàtí tó ń sọ láyé yìí tí ó bá dà kí á mọ̀ náà ní oṣù lọ́gbọ̀n fún wọn àwọn àmì ẹ̀. ẹ̀rọ ìbísọ́rọ̀tì màṣúf ọ̀rọ̀ ń bí ohun tí ó pé èso ti dọ̀pọ̀ yẹ̀ rí. onífà ìmọ̀lẹ̀ àmìrẹ́l àbá àyè nítorí pé dáńpẹ̀ ní òwe ní alukur'an àti ìfọ̀rọ̀jọ́ra wọn. onífà sọ́wọ́rọ̀ ìmọ̀-áni ìbísọ́rọ̀tì àṣ bíi pé àlè bíi suratul ashkhas tó sóra àwọn èèyàn ọlọ́dẹ àyàwó abẹ́rẹ́ àrùn kan fẹ́nìkan yín tó lè fẹ́ kó jẹ́ kó báyìí kó jẹ́ kó báyìí kó jẹ́ kó báyìí lé àtà kàlámù. onílẹ̀ àná àfùgbà tó fẹ̀lẹ̀ àdáyà tó tún kọ́ ọmọ sí ọ̀rọ̀ wíra wọn adébítì àbá fẹ́ nìkẹ́ lómi lẹ́yìn ọlọ́run bí ìgbà ayé yẹn dà bí ilé aláǹtà ohun tó ké bí yẹn ìwúlò ọ̀tọ́wà kalẹ̀ alẹ́ ayé lẹ́yìn lẹ́yìn àmọ́ ìyẹn àgbẹ̀rún ọlọ́run tí òun kú náà ó wọ́n lè fi àánà ti gbúhú bí n tẹ̀lé torí pé tọ́lọ́ fi ń pa òye ní alukur'an tọ́lọ́ fi ń fi illustration kalẹ̀ ni pé ọpọlọ wa tó bá rí dúkìá ìlú ìrànlọ́wọ́ wàlùgọ́ ìbì mùsáàhàd ọlọ́gbọ́n a máa ń fi tó pamọ́ ó máa ń fi ṣe kí ni ó máa ń fi tó pamọ́ ó máa ń fi tó kíláà ìtaàrí ó máa ń fi sàlàyé tó pamọ́ àpéjọ yẹn ọlọ́bàá ni wà ìdíkọ́ ọ̀la ìbúrọ̀ ìmúrọ̀ bíárì nìkan ìgbà tó fi yẹ ìmọ̀ ọ̀tá.

ọlọ́ni fàkúd arúgbá tẹ́mínà tẹ́yìn ọlọ́ni Ibrahim ló mú ẹyẹ mẹ́rin tó bá mú ẹyẹ mẹ́rin ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ẹyẹ èyí ẹyá tó bá fi mú wọn pa wọ́n gún papọ̀ fún mẹ́jọ alájábàlì gbọ́lùṣọ́lá ẹwọ ní al ọlọ́wà ní wá sí ìkọ̀ọ̀kan sí ìkọ̀ọ̀kan sí sórí òkè fún mẹ́jọ ọ̀hún mẹ́yà àti ìnàkà sáàyà ọlọ́wà nínú wa pé ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kọ̀ọ̀kan ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀mọ́ ẹ̀pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yà àti ìnàkà sáàyà ọlọ́wà ní àwọn ẹyẹ yìí nínú wa bọ̀ sáàyà tẹ bá ti kó níbi sọ́rọ́ tó tẹ bá ti kó níbi ayé tó kò sí ilẹ̀ rẹ̀ ẹ kàn ká lè ṣe ìyàkọ́ pẹ̀ ọlọ́wà yà àti ìnàkà sáàyà tó bá ti mú nínú ṣe kí ni nínú wa lẹ́yọ̀kọ̀ọ̀kan bó ṣe ń pè wọ́n yẹn ọlọ́wà ń gbàtọ́ lọ bá sàlàyé ní ìfún kọ́lá àlàmà ànàmọ̀wàrá aláàkùnléṣẹ́ nǹkan dìé onímọ̀tò ní ìsìn pé kò sí dágbára ọlọ́run ká kò sí tí agbára ọlọ́run ká arẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam oní káàna rọ́jùlá káàna rọ́jùlú mímọ káàna kọ́bílá kó làbí àmàlì khairan qattu alábìlẹ̀ nìkan ti sáájú rí nínú àwọn tó ti lọ bí ọgbẹ́ ẹni wọ́n lọ́wọ́ sọ pé wọ́n fáwọn ọmọ ẹ̀ ayọ̀ adé nǹkan tó lákùn ẹ̀rọ ọmọ mẹ́wàá kí ni mo irú bàbá wo mọ̀jẹ́ fún yín irú bàbá wo mọ̀jẹ́ fún yín ah wọ́n ní kóńtà kẹrọ adé bàbá rí bàbá dáadáa ni ó ní ìdáná ní tò tó bá yẹ kó bá ń fún yín ti láti kú ìdíkẹ́ ṣe òun náà ní pé kẹjọ nínú tẹ̀bá ti jó mi ná irú mi ọ̀rọ̀ dá sínú òkun tó kú mo ti ṣe ẹ̀ṣẹ̀ tí dé pé la ìkọ́dìrọ̀ mọ́hù àléyé lẹ́yìn àdúgbò ní àrẹ́ẹ̀bẹ̀ lẹ́yìn àdúgbò àhàdẹ̀mí ní àrẹ́mí mo mọ̀ kó tó kí mi náà tọ́lọ̀ bá gbà mí mọ́ ìyà tí ò ti jẹ nìkan ká rí yóò fi jẹ mí bí a fi ń dà sínú orí ráyè fàjẹmọ́ àwòrán ó kàn kó jọ síwájú ọlọ́run tí a bá lómi náà ọlọ́run mi ní ẹgbẹ́jáde ń kọ́ ah, ah. ẹnìkan wọ́n ní ó kàn jábọ́ látorí plé ní ó kẹ̀tì ẹ̀sùn ká pieces ah! àrẹ́bẹ̀ Ibrahim ọlọ́ọ̀bá sọ̀hánà ọ̀tá aláàzọ ọlọ́ọ̀bá lébùtà àrẹ́bẹ̀ ọlọ́ọ̀bá ní wàyí kọ́lá Ibrahim rọ́bì arínìkà ìtàn tó ṣe ìmọ̀ọ́ta ẹ̀sẹ̀ láti ń dàdá ẹ̀bẹ̀ ọ̀dọ́ ìjọba rọ́bì eré olúwa mi arínìkà ìtàn tó ṣe ìmọ̀ọ́ta tàtà 260 mo fi kìí ní bó ṣe jókòó kọ́lá àwọn àlàmì tó mẹ́rin ọ̀rọ̀ ní ṣe dàbí ìtì lókèrè kọ́ọ̀lá bàlá àwọn aláàkiri ìlúyọ́ tó nà ní ìrìnà kan bí ó ní kò rí bẹ̀rẹ̀ ọlọ́run ìjọ sọ̀rọ̀ kí n dá òfin ṣùgbọ́n pọ̀kànlọ́kọ̀kan ní ìbálẹ̀ kọ́ọ̀lá fàkọ́ àrùgbà fojú mẹ́rẹ̀ẹ̀rin fi mẹ́ra rẹ tó bá fi mẹ́ra rẹ wá mọ́ ilẹ̀ wọn papọ̀ gún wọn papọ̀ gún nǹkan mẹ́fẹ̀ẹ́ kan ọyá lọ́kún sórí òkè mẹ́rin fún mẹ́dẹ̀ ọwọ́ náà máa wá pè wọ́n yá ti yìí náà kàṣáyà tó bá fi ń pè kọ̀ọ̀kan náà ní ọmọdé ọlọ́run afàlàyé pé iná adẹ̀ kọ̀ọ̀án yáàdì lè lẹ́sí àkọ́wà kọ̀ọ̀án ni mo ń tọ́ka sí tó dáa jùlọ ìgbókọ̀ọ́rẹ́ ti jùlọ nínú ẹgbẹ́ sẹ́ẹ̀kì àsáàdì nínú mọ̀kọ́dímọ̀ wa wọ́n ní ẹni tó bá jáde ya alukur'an lórí mẹ́nà àjọ àwọn sálàfù náà sọ́ọ̀lì ní ìdààmú síta àwọn sàádé wọ́n ní kò ní bízí ààrẹ yóò jẹ́ kéèyàn rọrọ̀ tayọ alìbòwófìlẹ̀ kọ̀rìjíyà àwọn ìwádìí kan tí ó wúlò tẹ́gbà mọ́ ní àwọn ilé mẹ́rin ẹ̀rin kí ló kọ̀ ọ́ tó wọ́n bá àǹfààní bá bẹ́ẹ̀ ní ọlọ́wọ́ bá ti ṣàlàyé wọn máa ká ọlọ́bùkà náà sí ìyá ọlọ́wọ́ bá kì í ṣe onígbàgbé ọlọ́bá ní wa'lam anna Allah azizun hakim ìwà ànábì Ibrahim wọ́n lọ mọ̀ pé ọlọ́run ọba aziz ọba alágbára ni hakim ọba olóyè ni tó yẹ kó bá ìfẹ́ ṣe nǹkan ẹ̀ kò fẹ́ni tó lè yẹ lọ́wọ́ ẹ̀ o ọlọ́run tó wá fi ààyè àtàtúlẹ̀ kan sí ọlọ́run ọlọ́wà nínú ìwé tó tẹ̀lé náà ọlọ́n sọ̀rọ̀ àwọn kan ní ṣùgbẹ́ ìdáfẹ́ yọlò níbẹ̀ yẹn orílẹ̀ èdè pé ọlọ́ọ̀bá náà ń fi àlọ́gọ́rí ohun tó pa náà yẹ pé méjì òkú dídí bíi mọ́ṣáàd ìwọ ìbẹ̀rẹ̀ ti rí ní ìsìn pé ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin tó gún papọ̀ bó ṣe pè wọ́n wọn ò dàpọ̀ mọ́ra wọn kálukú wọn oníwàtàtì àtisálù Qur'an mùsùlùmílẹ̀tún alábàáyánì tàfáwùtò ajẹ́ ọ̀rọ̀ àfiwé àfiniwọ́nyà al-Qur'an mùsùlùmílẹ̀tún tó lé pé ajẹ́ bẹ́ẹ̀ sàn jẹrẹjẹrẹ tó wà á lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ ó máa ń wá ọlọ́mọ ń fi illustration náà Al-Qur'an láti fi yin àwọn èèyàn kan wà dánmì á sì máa fi tàbùkù àwọn èèyàn kan wà á lọ fàwábi wà lẹ́ẹ̀kọ́ á sì kí magnitude ọ̀rọ̀ kí bọ́rọ̀ sí pàtàkì tó bó ṣe tóbi tó dẹ̀ndá ẹ̀ṣẹ́ dẹ̀ndá ni bó ṣe dẹ̀ndá tó áùtà kéré tàbí bọ́rọ̀ yẹn bó ṣe kéré náà bó ṣe bó ṣe useless tó olùwàhálà tàkíkì amrin aw tàbí kọ́lọ̀ bí establish alámẹ̀rí kan aw tàbí kọ́ fi ṣe kíni o tàbí kọ́lọ̀ fi sọ pé alámẹ̀rí yẹn kò sí kíni o kò sí dáadáa kankan bẹ̀ kọ́lọ̀ wàdọ̀rọ̀bìnà ìlàkúnmùlẹ̀ àmsáàlì awọ́lọ́wọ́ bá ń fún yí ní àpẹẹrẹ àwọn fún yí ní illustrations wọ́n ni fàmtánà àlẹ́yìnà bí wọ́ọ̀lùk ọlọ́ọ̀bá wá ń ṣe ìnṣe ìmtìnàn illustrations tó tó examples apá lóore fún yín fún yín ó ní ọlọ́ọ̀bá sọ bóyí lónà tàbọ̀ mẹ́nẹ́tì obìnrin ìfàwáyé torí pé àwọn òwe alukur'an àǹfààní bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ sọ pé mẹ́sàálì ọ̀hún àwọn kìsìrí àwọn mọ̀náfíkì mẹ́sàálì ọ̀hún ká mẹ́sàálì lẹ́bi lẹ́nu àwọn ìbọ̀sọ̀rọ̀ àwọn ìbọ̀sọ̀rọ̀ àpótúwé àwọn mùnáfìkì kàmásàlì lẹ́bí ìstàọ̀kàdà náà rọ ó dàbí ẹni tó dáná nígbà tó dáná fálàmì àdọ̀ àti náà àwọ́lá òwúrò iná tó dáì nígbà tó ti tẹ̀mẹ́lẹ̀ yíká lọ́tún lọ́sì níwájú lẹ́yìn nígbà tí mẹ́rin ti yíká tán Dàábà lọ ọdún ìlú ìlú. Ọlọ́bá mú ìmẹ́lẹ̀ wọn, ọlọ́bá mú lọ. Wọ́n tàrọ káwọn sí ìgbòlòdò wọn, ìlà ìbùsìrún. Wọ́n tàrọ káwọn sí ìgbòlòdò náà, ọlọ́wọ́ àti wọ́n sínú òkun láàyè ìbùsìrún wọn àlè yína àwọn àfúrò ní wọ́n mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé kí ni túnmọ̀ pọ́lọ̀ ọba ń fi àwọn mùnáfìkì kí lé pọ́lọ̀ ọba ń fi wọ́n tó ń fi wọ́n wú gẹ́gẹ́ bí ẹni tó dáná nígbà tó dáná tí lè wá tan ìmọ́lẹ̀ fún sàdédé lójijì ní ìbálọ̀ ó wá wà ní òkun ní wá lọ yíbọn yín parìdà lójú kan iwájú òṣèré lọ fún mọ́ ẹ̀yìn tó padà sí láti mú wá pé abúlé ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní ẹ́ẹ̀dẹ̀ mẹ́sàn-án ó ní àpẹẹrẹ yìí tọ̀rọ̀bà ò lil munafikin ọlọ́wọ́ bá fi ń sàlàyé àwọn munafikun pé tá a bá ń sọ tí ò bá yìí ẹ̀dá fún yín lápẹjú omi wọ́n sọ̀sọ̀ fún tọ́wájú ọlọ́run anna nkaanu pé àwọn munafikin yàtọ̀ zonabi islam islam wọ́n ti islam da yìí láyé wọ́n da yìí pẹ̀lú islam tó pé àwọn yìí mọ̀ kàwọn pé ara wa náà ni wọ́n onífàyè náà kẹhẹ́rùn àwọn àtàwọn mùsùlùmí wọ́n jẹ́ máa fọmọ fúnra wọn wọ́n yíwa rí fún ọ̀nà wọ́n jẹ́ máa jogún ara wọn wọ́n yí kọ̀ sí mọ́ọ̀nà òun àlìfáì wọ́n jẹ́ máa pé àlìfáì wù láàrin ara wọn fọ́lọ́mì ọ̀mẹ́ẹ̀tù ó yẹ pé mùnáfìkì ó fi ìsìláàmù gba ìláyé tó kò ní rí ìsìláàmù yẹn torí pé kìí ṣe torí ọlọ́run ló fi ṣe láyé eléyìí àbúrò ìtọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala fún wa òun nìyẹn láfimọ́wá pé bákan náà àfọwọ́ àkọ́tàdà ibnu dìámà àṣùdúsí ó ní innal ma'na ó ní ìtumọ̀ àyà yìí ó ní annal munafik pé munafik takallama bi la ilaha illallah la ilaha illallah náà àjọ náà wí ni fa àbọ̀ àtìláyò fi dúnìyà la ilaha illallah lọ́gọ̀ọ́gọ́ ọ̀hún kódà àwọn musulmi yóò tún sọ pé àwọn jọ náà ni wà rọ́fà ha òun náà tún jogún àwọn musulmi ó ní ó sì ti sọ dúkìá rẹ̀ àtúwẹ̀ falamẹ́ka na nígbà tó wá dìjọ kú tí mẹ́ni wúlò fún yàn sùlíbà almonafik ń ṣe mú rẹ̀ mọ̀ṣẹ́mukú ni lẹ́ẹ̀nà òòlù láà asùnà fi kọ́ wọ́n la àkíkọ̀tà fi àmàlì kò sí nínú iṣẹ́ ọwẹ́ dágbẹ́gbẹ́ inú táwọn náà gbọdọ̀ sọ́ra fún àápàdà wá síbẹ̀ sífàtù mọ̀nàfìkì kí làwọn àròyìn mọ̀nàfìkì ọlọ́mọṣẹ́ wá ń bẹ̀ ìyẹn gbọdọ̀ sọ́ra torí pé àwọn àfọwọ́ ní máa sọ pé kí ló fà á tó olómọ̀ọ́mọ̀ sọ pé èmi ló jẹ́ ṣàlàyé wọn fún ànábì Qur'an lọ́lọ́run ṣàlàyé wọn àbáwà tí wọ́n kọ tíra ẹ̀ hafiza Allah ta'ala nínú alhamdulillah nínú àwọn tó jẹ́ pé nínú àwọn tó wà lórí manhaju salafu alhamdulillah barakallahu fi wọ́n kọ tahziru ali wifaq min takdiri ali nifaq sísọ àwọn mùsùlùmí lára kò ní sheikh wa al-ustaz abdurrahman bello láti rọrọ̀ lọ wọ́n sì ká sí tọ́tù mùnàfikún 30 25 nínú sẹ́ra wàhádà sí ma alim nínú tí mo súnmọ́ lámì yẹ̀sìdíkù áhàdùn ìlàhà sí ma alim ẹnìlẹ́kù gbáwájú àfà yìí lórí ẹ̀ lágbègbè látàkùn kọ́dí zahaba àríbà àbúrú kúlù mẹ́nsáàwọ̀ aláàdàrdí rọ́sọ̀l náà sọ pé àwọn tó lè àwọn àfà àti lọ كل من سار على دربه وصل لذلك قلت فيما علمت ما علمت أحدا من العلماء سبقه إلى استنباط هذه الأشياء من القرآن الكريم حفظه الله وجزاه الله عن الأمة خيرا نعم أعكى من تلعونا interestingly enough àti ìbò àti ìbánẹ́tún àti àrọ̀bíyà àti ìbónà tó ṣe kìtàbù kọyìn tí a tó wù fún adáadáa púpọ̀ ni láwọn tàjá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣẹ́mà ẹn tó wáyé tó lábá àti ẹ̀bá tó lè in tó bá ká òtún lọ́mọ tó dọ́gbẹ́ jìwò ní kejì yẹn dàmú òtọ́bà ó dàmú òṣè kí ni a kò tọ́bà ìgbà tó <laughs> ah mo sì lóògùn bàkẹ́ sí méjì náà lẹ́nu àbá ìwọ́n náà lọ wá ibi tó bá ti ṣe kí ni ibi tó bá ti kí àgbé yẹn ìwọ́n náà lọ dàgbẹ́ ilé sọ pé ìdààmú tán kí ni kò tán ìdà wọ́n ní àwọn mùnáfìkì wọ́n sọ láyé lẹ́lẹ́ lọ́wọ́ àlàyé láyé lẹ́lẹ́ àyẹn ni wọ́n ń sọ láyé táwọn yẹn fi ń pè wọ́n ní èèyàn nígbà tí ò fi bẹ́ẹ̀ ni wọn nígbà tí wọ́n dénú sáré kí wọ́n padà bá láfún wọn náà àdéhìí Aisha radiyallahu ta'ala anha tó bá dínú sàárè ẹni tó bá jẹ́ ní ibi ó jìlẹ̀ sàfihàn kọ̀bìrì tó bá ti ń dùn sínú sàárè báyìí wọ́n mọ̀ tó jókòó fáfẹ́ àmẹ́ṣọ́rọ̀fà wọ́n dá jókòó lẹ́ni tí wọ́n mọ̀ bẹ́rù bá tí àwọn mọ̀lẹ́kù mọ̀ terrorize ẹ̀ fàyíkọ́ọ̀lù là wọ́n mọ̀ sọ pé fáwọn ẹ̀kọ́ ń tẹ̀tàkùl kí ló ní sọ o fún ẹ̀kọ́ mọ̀ sọ pé sẹ̀mítù àmàlẹ́kọ̀ọ́ wa máa sọ pé fàyófọ́jú la òfò ìjà ilẹ̀ ìjẹ̀nà ọlọ́wà ní kí wọ́n la ọ̀nà kan kí wọ́n ó bùn kí wọ́n ṣí abala kan kó mọ̀ òun àjẹ́nà fàyánbọ̀rọ̀ ilẹ̀ àzàrọ̀ ti hà wọ́n mẹ́rin ما صرف الله عنك ودور انت الميس وانطلع مكوفا فانا ثم يفرد له فرجة من كبال النار الله عنه طوح اتسو ككنان عتل الله السيع قال فينظر إليها يحطم بعضها بعضا يوارنا إنما فرعويا ويقال أم صبي هذا مقعدك منها هذا مقعدك منها إبتون لولتي إتنجو على برعين على شك كنت orí iyì ìlú wa láyé ẹgbẹ́ àwọn bùdẹ́ fi kí nígbàtọ́lọ́ ní fi ní òbí rí lọ́rọ̀ bù nínú ẹ̀mí àìsàn bẹ́ẹ̀ àwọn afá ọ̀gá ẹ̀sàn tó bẹ́ẹ̀ oná ẹni márọ̀ bù ṣẹ́kí wọ̀rọ̀ ìbù ọ̀rọ̀ olóhùn solution tó bẹ́ẹ̀ ní Quran wọn jẹ́ solution ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alaihi wa òtúnṣe ẹnu wẹ̀lkọ́ọ̀lù wọ́n pé ààrẹ makaduka ní ha ma iná tó padà wọ̀ yẹn ṣùgbọ́n ìyá díẹ̀ díẹ̀ wọn fẹ́ sí ọ láti bẹ̀ aláṣẹ kíkọ́ǹtì orí ìyíjú ló wà wà alẹ́ ìmọ̀ta orí ìmíjì yẹn náà lókù sí wà alẹ́ yìí tó bá wà fún inshallah láìpẹ́ yà máa ọ̀rọ̀ rí òní ọ̀rọ̀ rí òní yóò yẹn orí ó rẹ̀ na àwọn ọlọ ọlọ́run sọ pé ímẹ́nì tí wọ́n ń lò láyé tó fi ń camouflage tó fi ń fèkà àwọn ìjàgbé òdodo ímẹ́nì yẹn ó kàn tàn mọ́lẹ̀ fún wọn láyé ni inú sàárè tí wọ́n ti bó nígbà tó kàn wọ́n ti wá balẹ̀ rẹ̀ ikú kàn mọ́ lọ láìrò tí ni wọ́n kàn wọn náà kùn ẹgbẹ́ ọlọ́run lọ́n sọ pé súnmọ́ ń bòkú mọ́ ní ọmọ fàhún láàrin ọjọ́n ọlọ́ni àmúráfíkì súnmọ́ ń bòkú mọ́ ní ọmọ ọlọ́ra ní àdìtì ni wọ́n tẹ́bá sọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọn ní gbọ́ súnmọ́ ìtì wọ́n ti ti bòkú bákan náà ẹnu wọn kò ní làsìtọ́lọ́run bí ẹni tí ò lè sọ̀rọ̀ ní ọmọ afọ́jú ni wọ́n fàhún láàrin ọjọ́n

ọlọ́ọ̀bá fún wa lórí yẹn nínú Al-Qur'an Al-Karim fẹ́rẹ́ bí àpéjú kan nìyẹn nígbà ní ọkà sọ yìí bí nínú nínú sàmáà ìfi يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين ẹ̀rẹ́gbẹ́ ọlọ́run ti fún wa ní àpójú ẹ̀kan nípa ọmọ mẹ́fìkì àpójú ẹlẹ́kejì ọlọ́bá ní àwọ̀kà sẹ́yẹ̀ bí nínú sẹ́mẹ́rẹ́ ọ̀rọ̀ ni àpéjú wọn tún dàbí tàbí ká sọ wípé ká sọ yébi nínú sàmà nígbà bẹ́ẹ̀ ni àsọ yébi wọn náà ni àlùmọ́tọ̀ tọ́lá ló dákẹ́ tó jọba àárọ̀ kílá ni wọ́n sọ allahumma sayyiban nafi'a yaani allahumma mataran yaani ij'alhu mataran nafi'a òjò yìí ṣe lójò tí ó ṣe wá ní àǹfààní àwọn kan sọ yébi nínú sàmà ọ̀rọ̀ ni àpéjú ìtàn kọ́kọ́ yẹn ojú sẹ́gbẹ́ kan tàbí ká sọ pé àsọ́yìnì mìíràn sàmà òjò tí ń rọ̀ láti sánà fi ìlòlùmọ́tún òjò wá ní sí ìfòlùmọ́t òkùnkùn ó wà nínú òjò ẹ̀ àwọn afáàní oná ni sahab zolumatu sahab ẹgbẹ́ kí ma máa ń sáájú òjò ẹ̀sùjò wàrá ọ̀rọ̀ òjò wá ní wa ń bẹ̀ àti àrá bákan náà wà dark dark ni ìtànsán kí ní jẹ́ tànsán ẹ̀nà ìtìmọ́ ẹ̀ṣọ́ ọlọ́wà ní ìdàbí òjò tó rọ̀ láti sánmà tí òkun bẹ́ẹ̀bẹ̀ àti àrá àti kíni àti tímọ́ yẹ̀já alóhùn náà sọ̀rọ̀ bí àwọn sí àgbà nìyí ọlọ́ba ní àwọn mùnáfìkì wọ́n wá ń fi owó wọn sétí wọn nínú sọ̀rọ̀ àìk látara ìlú látara ìgbé tí ń jáde láti di ara yẹn hazaro mọ̀hútù ilẹ̀ ẹ̀ka máa ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rù kú wọ́n sọ̀rọ̀ fún ọlọ́niwà lọ mọ̀ṣe tó tó ń dé wọn ò rí ní kankan sá lọ yam sheikh abdulrahman ibn nasir saadi ẹ̀dá padà síbẹ̀ wọ́n ní ọlọ́ọ̀lọ́ subhanahu wa ta'ala ẹ̀dá káyà kejì ọlọ́ni yakadu albarku yakhtafu abasarahum ọlọ́ni albark kí ni barku ó fẹ́ fún wọn lójú kúlànà àbọ̀ àlẹ́hùn mẹ́ṣẹ̀ òfin gbogbo ìgbà tí ìtìmọ̀ yìí tẹ̀wé òkú ń bẹ ọlọ́ba ní òjò yẹn òkú wà ń bẹ àrá wà ń bẹ ìtìmọ̀ wà ń bẹ ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé yéjì àlùna àsọ̀dẹ́yàwó ń fi àdáyànìhìn wọ́n fi owó wọn sétí wọn kí ni wọ́n sá fún àrá hádàrọ̀ mọ́tógún wọn ò fẹ́ gbógun yẹn kó yóò ṣe sábàbí kúkú wọn ọlọ́run lọ́wọ́ mọ̀ṣẹ́ tó ní kàfẹ́ ọlọ́ọ̀bá rọ kíkà àwọn kèfèé wọn àrídì kankan sámọ ẹ lè sámọ lọ́wọ́ ọlọ́run yakadu albarku ọlọ́ọ̀bá ní albark ọlọ́wọ́ ń sọ̀rọ̀ àrá ọlọ́ni àrá yẹn yẹ́kpọ̀ àìn ìtìmọ̀ yẹn yẹ́kpọ̀ fọ̀dọ̀ sọ̀rọ̀ ó fẹ́ fọwọ́ lójú dànù kó lẹ́mẹ̀ àbọ̀ àlọ́run gbogbo ìgbà tó bá ti wá tẹ̀ mọ́lẹ̀ fún wọn ṣe òfin yìí wọ́n máa inú ẹ̀ lọ pé ah ìmọ́lẹ̀ ti tàn báyìí ìjà ètò náà sálọ kó tó di pé òkun tún gbalẹ̀ ọ̀nà wọ́n ìdá àdìlámà àléhìn kọ̀ọ̀mù wọ́n ìdá àdìlámà àléhìn kọ̀ọ̀mù tí òkun bá ti wá bò wọ́n wọ́n bá tó wọ́n lọ́wọ́ àlọ́ ọlọ́run tó ń bá fẹsẹ̀ làzá àbàbí sámà ìhìn wọ́n àbẹ̀fà kátó máa wọ́ sínú ọ̀rọ̀ àwọn afá sọmárì wọ̀lọ́ àìlẹ̀ tó ń gbẹ́mí ni pé àwọn mọ̀nàfikún alukur'an ibi tó bá ti ń gbò wọ́n ibi tó bá ti ń gbò wọ́n ẹ̀rì mo mọ̀ kí èmi ráìtì wọn. ṣùgbọ́n ibi tó bá ti ń sọ nǹkan tó le pé ọlọ́nìkẹ́ ja ọlọ́nìkẹ́ ṣe ọlọ́nìkẹ́ ṣe àníkẹ́ ẹjẹ́ á tún owó ẹ̀ ń sọ pé òdì àdì kan omi bí ibi tí Quran ibi tó bá rí pé ó ṣòfò àwọn bí Quran kó làmá àbọ̀ àlẹ́hùn mẹ́ṣọ̀ òfin ó máa ń lọ́gbà Quran náà ni Quran ìdá jọ́bi tó bá ti sọ̀rọ̀ òfin ọlọ́run yìí ọbẹ̀ ṣẹ̀díà ọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ irú ẹ̀ náà ń bẹ láwùjọ wa náà ẹlòmí ń jẹ ẹni jẹ́ pé ah, wọ́n ní islam ní ká lo pàfúm yóò tù sára pé ah pàfúm ah, islam ẹ̀ dà pàfúm yóò tù sára ọ̀rájọ́ mọ́ fúnlẹ́wà fèlàfà yóò búra mẹ́gbẹ́ ah, islam ah islam ń ṣe dáadáa púpọ̀ ó là lè fẹ́ àwọn méjì ó là lè fẹ́ mẹ́ta gbogbo àwọn akẹ́ tó tó tutù dáadáa yẹn tó bá ti ń rí inú ọmọ tó ah àtúkọ́ lọ́dọ̀ ọmọ tó sọ alẹ́ rẹ̀ islam alhamdulillah alhamdulillah lọ́wọ́ ti di àwọn àyà pé ó ní bá ṣe pẹ̀lú sacrifice ọlọ́nà àtẹ́kọ̀ọ́ gbòòrò náà iná òun kàánà fáhàn ìṣàtà ọlọ́nà mẹ́sì ìzìnà ká má tún súnmọ́ rẹ̀ ìyẹn ya máa wáyé tí ò fi wá ní lábẹ́ pàápàá ìdí wá tí ìbò ẹnu kò áàrẹ rí ìṣesí munafiki nìyẹn Ibn Kathir rahimahullah ta'ala ó dàbí ó ń ṣe àlàyé àyà yìí ó ní kullama àbọ̀ àlọ́ mẹ́ṣọ̀fí

tí a bá lọ sínú kófúrù kọ́ọ̀mù wọn wà dú mọ̀tàhàyírí wọ́n wà confused wọn ní ma títà wọn lọ́mọ́ وهكذا قال أبو العالية بين أبو العالية بين الفصاء والحسن البصري وقتادة والربيع ابن أنس والسبي بسنده عن الصحابة وهو أصح وأظهر والله أعلم وقال طلبان صليبين بأمنافكي طلعت يريد الله سبحانه وتعالى ibi tó bá ti fẹ́wọ̀ wọn ẹ̀rì tí wọ́n mọ̀ yára náà ṣùgbọ́n tí tó bá ti takò wọn kí wọ́n máa ṣe wọn àdúrà àmì tá a máa ṣe ìdílé o ṣùgbọ́n alukur'an ọlọ́ọ̀bá fi ń ṣe fìtínà fún wọn ebi tí kuran bá ni tó pé kuran yẹn ń ṣe déédéé ń ṣe déédéé kuran lálàṣe wọn sí ó ń tú jáde sí dáadáa eléyìí òun àpẹẹrẹ tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fún wa nínú àwọn àyà inṣàlá ní níparí àní àní fagbọn lónìí torí pé ẹ má bínú wallahi ó fẹ́ rẹ̀ ra díẹ̀ tẹ̀ sí ìrùfẹ́ mọ̀ ṣe ni ó fẹ́ rẹ̀ ra díẹ̀ àti bíbí látàárọ̀ náà a ṣàlàyé kó lè bá kókàlùkù lè sọ́ra ẹ pé Hudhayfa ibn al-Yamani radiyallahu ta'ala anhu ó ní yas'aluna Rasulullahi sallallahu alaihi wasallam anil khairi torí pé òníra parí ọ̀rọ̀ gbogbo tó jẹ́ mọ́ mùnáfìkì ó ní àwọn èèyàn mọ́mí lọ́wọ́ anábọ̀ Muhammad anil khair nípa dáadáa wa kuntu as'aluhu ní sharri na khafata an yudrikani ṣùgbọ́n ní a máa gbìyànjú àti bèrè aburú káburú yìí má bàa ṣẹlẹ̀ sí mi nítorí ọba bá nínú alkùránù karim gẹ́gbọ́ sọ wà nínú tíra àfáwàtà sọ̀yẹ̀ tàbírò alìlwifak ní tẹ̀kìdírí alìnifak aka ọdún mẹ́fà ní méje kan bẹ̀ kálukú wà lọ́mọ òpé èwo ló wà èwo ló ti mọ́sẹ́nu ṣẹ́mọ̀ lára kálukú fìlẹ̀ sọ ààrẹ dada lẹ́lọ́ sí sí munafikun tọ́lọ́bà sọ fọ́nà alkùránù karim òun ni alìẹ̀tìmáàd rahmatillah ọmọ náà fi kí mẹ́ ń gbára lé ìkẹ́ ọlọ́run pé ìkẹ́ ọlọ́run gbáàrí wọ́n fún wa máa balẹ̀ jẹ́ ẹgbẹ́ lómi náà tẹ́bá sọ fún ẹlòmí lónìí pé afẹ́ ah, ìmọ̀ balẹ̀ jẹ́ máa ẹ máa ìtẹ́ ṣe ọ̀dà wọ́n ní iná lọ́wọ́ àga fún ọ̀rọ̀ ṣe ẹ mọ̀ jẹ́ ìgbà máa iná lọ́wọ́ àga fún ọ̀rọ̀ ṣe ẹ mọ̀ sí tẹ́tẹ́ máa iná lọ́wọ́ àga fún ọ̀rọ̀ ṣe wọ́n lẹ tún bọ́ọ̀kì ẹ̀ iná lọ́wọ́ àga fún ọ̀rọ̀ ṣe ìṣesí mọ̀náfíkì ni al-i'timad ala sa'ati rahmatillah wọ́n jókòó wọ́n sàtẹ̀tẹ̀rẹ̀ lórí pé ìkẹ́ ọlọ́run gbáàyè dúnà tẹ̀kínímì àmẹ́lì sọ̀lẹ́hà wọn ò ní nífẹ̀ẹ́ kankan tí wọ́n ti síwájú ọlọ́run ìrẹ́ ìlànà nílẹ̀ yorùbá ẹ̀kẹ́ rẹ̀ lómi wọ́n kàn máa hán àdéhùn lọ fúnra wọn ìyàwó ilé èèpo tààrà láàlì jàǹnà tààrà láàlì jàǹnà èlé èpo ìyá aláàtà. وبشاه لالي جهنم فير لالي جهنم إليكو شبنا الاعتماد على ساعة رحمة الله ẹmọ́ wọ́rí ìkẹ́ olóòrùn dáyé dúnà tẹ̀kìdìmì àmẹ́lì sọ́lẹ̀ kò tí n kẹ́kàn síwájú ní ṣe olóòrì yàkúrò lọ́wọ́ tààlà ọlọ́bà sọ̀hánà ọ̀tàlá sọ fún wa inú alkùránì kẹrin inú suratul hadid aya 14 aya 16 ọlọ́wà ní yawma yaqulu al-munafiquna wal-munafiqat lilladhina amanu ọ̀rọ̀ ni ìwà àdẹ́mọ̀ ṣàlàyé fún wọn níjọ́ gbìndà kìyàmà lọ́jọ́ tó jẹ́ pé àwọn mọ̀nẹ́fìkì lọ́kùnrin àti mọ̀nẹ́fìkì lóbìnrin wọ́n mọ̀ sọ fáwọn ìgbàgbé òdodo pé òǹzòrò náà nàkítẹ́dìs nínú ìkù ẹ̀dùn fún wa àwọn ibùn kẹsẹ́ rí mú ọ̀rọ̀ alátọ̀rọ̀ dáàdì sálàf ìgbéra kìyàmà ọlọ́ọ̀bọ̀ kan sẹ́ òkú kan bolẹ̀ ní tókùn yẹn bá ti bolẹ̀ àti mùsùlùmí àti mùmìnì gbogbo aláwà lóòkùn gbogbo mùsùlùmí àti kèfèrí náà níwà ní òkun kọ́lọ̀kọ́ sọ ánà mùmìnì tí gbogbo mùsùlùmí àti mùgbà tó wà ní òkun ọlọ́wà àtàn ìmẹ́lẹ̀ kan fún àmùmìnì ìmẹ́lẹ̀ yẹ olà àmùmìnì wà náà tọ̀ tí wọ́n fi dúnà àlùjánnà lọ́lọ́wọ́ يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أكمل لنا نورنا واغفر لنا إن إنك على كل شيء قدير ọmọlá alkiyama yọ́ mọ̀lá yóò fi láhùn nàbí yọ̀wọ̀n lẹ́rí ní àmànà máa ìjọ́ tó dé pé ọlọ́ọ̀bọ̀ ò ní fi ànẹ́bì sínú ìbànújẹ́ àti gbogbo àwọn tán bá gbàgbọ́ pẹ̀lú ànàbọ̀ Muhammad ọ̀rọ̀ ìgbóòròhùn ìmẹ́lẹ̀ tí wọ́n fi mẹ́rin rìn nígbà tó òkun bá ti kùn bíríbírí ọ̀rọ̀ yẹ́sà àbẹ́yìn àìdíhìn ìmẹ́lẹ̀ yẹn yóò tàn sí wọn wájú yóò ṣe kí ni o wọ́n bí àìmẹ́rin ìmẹ́lẹ̀ yóò wà lápá tún wọn yóò tàn mọ́lẹ̀ sí wọn níwájú yóò tàn lápá tún yóò rọ kiri ká wọn. alábàárà àwọn ọmọ yóò àmọ́ sọ pé yàkó olú nàrọ̀ bẹ́ẹ̀ni átìmí lẹ́ni ẹ̀nu ọ̀rọ̀ náà wọn ìwé ọlọ́run ìmẹ́lẹ̀ yìí bá wa pé jẹ́ kí mọ́lẹ̀ yìí kó pé ẹ̀rí pé wọn fẹ́ẹ́ lánàá ọlọ́run àforíjì wọn ìmẹ́lẹ̀ yẹn ni tó bá ti wá dé láì kìyàmà àwọn kèfèrí àmọ́ sọ pé lọ́fí yawma yaqulu al-munafiquna wal-munafiqat ìjọba àmọ̀náfikì lọ́kùnrin àti lóbìnrin tó máa sọ pé lilladhina amanu ìmọ́lẹ̀ tọ́lọ̀ tọ́fà àmùmí ní àwọn ọmọ sọ pé unzuruna ẹ̀rí tí wà ìdájọ́ kìrùn láyé ni àjọ̀dá àwọn jọ̀sí ni àjọ sọkọ̀ ẹlẹ́ àní láyé unzuruna ẹ̀dùn fún nẹtẹ́bí sí nínú rẹ̀ kan nínú ìmọ́lẹ̀ tí ẹjẹ́ ká mú di ẹgbẹ́ kí láríjẹ́ ọ̀rọ̀ àrọ̀ àkàn àwọn ìjàgbé ìdọ̀sọ̀ pé kí wọ́n máa sọ fún ọ pé kí láríjẹ́ wọ́n máa fún àwọn mọ̀nẹ́fì kí lọ́kùnrin àti lómi pé èrìjẹ́ ọ̀rọ̀ àkàn ẹnu ẹ padà sẹ́yìn fálítẹ̀nì súnú rọ ìmọ́lẹ̀ ń bẹ̀yí lẹ́yìn ẹlọ́mú mọ́lẹ̀ lẹ́yìn fàdórí bàbá yìí náà ń gbèsò orin ìlàwó yìí náà ọlọ́run tí ọmọ tó lè bá ti ṣẹlẹ̀ báyìí tábà ti padà sẹ́yìn báyìí ọlọ́run kan mọ fẹ́ǹsì ó kàn gbé fẹ́ǹsì kan dìde láàrin àwọn mùsùlùmí àtàwọn kẹfìrí ni làwọn bá bú fẹ́ǹsì yóò ní kíni yóò bí lẹ́kùn bá bí ni ó hùn fi ìrọ̀hànà ilẹ̀kùn inú ilẹ̀kùn yẹn àwọn tó ti já sínú ọlọ́ọ̀bá ni wàzọ́ yòòhó mi kíba ilé ilẹ̀ àgbààbẹ̀ ẹ̀yìn ilẹ̀kùn yẹn téèyàn bá ti bọ́ sódì kejì ìyà nìyẹn adẹ́gbẹ́ wọ́n sòpinya láàrin àwọn ọmọ mẹ́rin fìkẹ́ àtàwọn ọmọ níjọ gbìdẹ̀ kíámà fífẹ́yàn sí ولكنكم فتنتم أنفسكم ينادونهم àwọn mọ̀nẹ́fìkì ìgbàtà bá ti pé ah kí ló bí kí ló fa gàgá ìmọ́lẹ̀ tá ń lò náà ni wọ́n ti fẹ́ǹsì wa kú bẹ́yìí wọ́n a máa pa àwọn ìgbàgbé òdodo pé aláàmìnàkùn máa kún ìbájọ wà láyé ni ìdàpẹ́jú láàmọ́ rẹ̀ a níbi láìsí lónìí a níbi mẹ́lẹ̀ lónìí kọ́ọ̀lù bàlá náà wàlákínàkùn àjọ́gbèrè wàlákínàkùn fàtàntùn àǹfùsàkùn ẹ̀yin lè fìtí náà rà yóò wọ́tàrọ̀ bẹ́stún wọ̀rọ̀ tẹ́dẹ́tún wọ́tàrọ̀ bẹ́stún ẹ̀yìn fi túbá dájà ẹ̀yìn omi kìlọ́ lọ́wọ́ ṣe pẹ̀lú wa wọ̀rọ̀ tẹ́dẹ́tún ẹ̀yìn dáùtì ọ̀rọ̀ ọlọ́run wàgọ̀rọ̀ tí kùmùl àmáyìní màálù ṣáìdì ni wàgọ̀rọ̀ tí kùmùl àmáyìní àwọn ìró pé ọlá nílò lóhun ó mọ̀ pé mọ̀lẹ́bìkì náà ní aṣọ́gbẹ́ ó lè dà wá pọ̀ ní ẹṣẹ́ ìgbọ̀n tẹ̀lé sá ẹ́ akàdún rá mọ̀lẹ́bìkì náà ní àfihàn àjẹ́ náà ó àà gẹ́gẹ́ àkàwọ́ òdìgbà mẹ́rin ní ẹ̀mí wájẹ́ mẹ́rin wá láàrin àjẹ́ náà sájẹ́ ọlẹ́ àgẹ́ níbo mọ̀tàrà rẹ̀ jẹ́ dáwùkà fíkà wà máa tẹ̀ṣẹ̀ òrí ó kà àìsàn tí ń sọ ara rẹ̀ náà lọ́wà wà má tẹ̀ṣe òyì ó kàn mọ́ ni dàwa ò kà sí ìkàwà mà tá àlẹ́mì èyí tí ó sì wọ́ sọ náà ń bẹ lára rẹ̀ wà má tá àlẹ́mì ìwọ ló mà ẹ bá tẹ̀lé tọ́lọ́ wà má yìí tẹ́ ìlà wà rọ̀ṣúlà ẹ tó bá tẹ̀lé tó tẹ̀lé dára lé pé àánú olóhùn fẹ́

tó yẹ pé agbọ̀rọ̀ sọ́ra fún òun náà ni kílẹ̀ tuntun àáàtì níròyìn mọ̀nẹ́fìkì tó yẹ pé abẹ́fì kọ̀ǹkúrò kálukú sọ́ra ẹ̀ ń bẹ́ẹ̀ òun ni kílẹ̀ tuntun àáàtì àwọn mọ̀nẹ́fìkì wọ́n máa ń kéré púpọ̀ lẹ́ni tí máa ń tẹ̀lé tọ́lọ́hún ìgbà tó máa ń tẹ̀lé tọ́lọ́hún kéré ìgbà tó ń yapọ̀ lọ́wọ́ wàtàfáàkúlí ìdá àmọ́ ẹ̀ tó bá ti di pé àwọn ìjọsìn tó sọ̀rọ̀ ẹ̀yàn tó bá ti dàsìkò ẹ̀ ẹni tó wọ́n máa fà sẹ́yìn díẹ̀ díẹ̀ kọ́lọ̀ lọ ta'ala innal munafiqina yukhadi'una Allah wa huwa khadi'uhum wa idha qamu ila as-salati qamu kusala yura'una an-nasa wa wọ́n sẹ̀tàn bọ́lọ́n lò wa huwa khadi'uhum ọlọ́run kí láàrin jí owó wà rán àkún fanítẹ̀mì sóná iná ń bẹ̀lẹ̀ yẹn ẹlọ́mú ẹlọ́múnà tí lẹ́yìn iná ní bẹ̀lẹ̀ yẹn ẹlọ́mú wọ́n pọ̀ yìí báyìí báwọn náà ṣe láyé nìyẹn ọlọ́ba ni wọ́n ìdá kọ́ mú ilà sọ láti tábà tẹ̀ láwọn fẹ́ kírun gan kọ́ mú kò sáàlà wọ́n dúró lúdú ah! ni níbo làdá bí yàtọ̀fọ̀ àbùsọ̀rọ̀ ohun ìyẹn ni Quran àwọn òfin tó bá sọ̀kalẹ̀ nínú alukur'an gbogbo ìtẹ̀bí náà ló yí ọlọ́ni yásàbó ní kúlà sóyí àti àlẹ́ ìhù àmìnà ti tó mọ̀ pé gbogbo tó lọ bá làmọ́lẹ́ pa nínú alukur'an sí ìsàwà báyìí tó bá fi àwọn tó kára bọ́dà rẹ̀ kì í sàwà fẹ́ ní ọ̀gá tó ra gabu wa kankan ọlọ́ba ìdá kọ́mù ilẹ̀ sọ́lá ti kọ́mù kùsálà tán bá wà lórí wó dúó ní ìrújú yọ̀rọ̀ owó náà sa àwọn èèyàn ni wọ́n fẹ́ kó ra wọn wala yadhkuruna Allaha illa qalila ọlọ́ni wọn lọ́lọ́run rántí ìdàkérédì náà lọ́sẹ̀ rántí ọlọ́run tó bí wọ́n wá kí ìrù yẹn kánàbí olè rò kó ìdàdé òdòdó ni wọ́n ni anábà Muhammad sallallahu alaihi wasallam orí ni sọ́látò lè ìṣá wọ sọ́látò fàjì ẹ̀rùn ìṣá àtàrà alfàjàrí àti wọ́n lọ́wọ́ yàlàmú na máa fi ìhìmà tó bá mọ́ tó ń gbé ń bè lóòrè lọ́dọ̀ lọ́ni látàwùmà wọ́lọ̀ habuwan wọn ò bá sì wá o kọ́ra àkọ́jẹ́ pé wọ́n ṣe kí ni kọ́ra àkọ́jẹ́ pé wọ́n rà kúrò wá nínú àkọọ́lẹ̀ mi wọ́n lára bí lọ́wọ́ alìmọ̀ àdúhùn lọ́wọ́ alìmọ̀ àdúhùn annahu yajidu azman samina tẹ́nì kọ̀ọ̀kan bá mọ̀ pé òun ó rí egun tó lọ́rọ̀ àmọ́ fúláṣí ni ìwó pé nǹkan àtàwọ̀hà wọ́n wá ó kí lẹ́tù tọ̀áàtì kí èèyàn kí ó rílé tí ó mọ̀ tẹ̀lé tọlọ́run pẹ́bí ìgbà tó fi ń tẹ̀lé tọlọ́run kò pọ̀ nínú àlámọ̀rẹ́ àmọ̀náfikì ni Ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala gbogbo ó ní wa innama yàtọ̀ sí àwọn àrùn yòókù ò ní lẹ́kọ́ wa ti dáàyè ilà tẹ̀ríkì ìmá gbogbo èyí tí ó lè tó lè sadínà gbé òkú kéèyàn náà rí kí ó ló lágbára lẹ́ánàlẹ̀ ìṣá tó pé àsìkò ìṣá ẹ̀ wákàtí sòkó ni wà rọ̀ha àsìkò ìgbà tí nǹkan lọlẹ̀ àsìkò tí ìfọ̀kànbalẹ̀ wà ní bí mo bá kó mo gba atẹ́gùn lọ ẹlòmílò wà klọ́ọ̀bù ń dáyẹn lẹ́ ó jíìsì lọ́ntì ẹni ẹ̀lógún ọgbọ́n máa ń yà dásínà kò ní ákí wọ́n ṣúgbọ́ sọ̀látù ṣúgbọ́ ń tiẹ̀ wákìtù lẹ́gbẹ̀ẹ́tì náà nígbà tó rú mọ́ wọra nìyẹn wọ́n láì pé yorùbá tẹ́sí wọn bá ń dáyẹn ó fẹ́ dáyẹ̀ mọ́nà eléyìí nínú òròyìn àmùnáfikì ni ẹ̀dẹ́ká náà gbìyànjú tọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala ká jẹ́ kí ó gbọ̀n kan wà lójú ẹlẹ́ẹ̀kẹta tí mo bẹ́ẹ̀ mẹ́ṣàn bẹ́ẹ̀ ó ní al-i'tizazu bil-ismi al-i'tizazu bil-ismi ní orí hadha al-bahth bahthun qayyim al kí ìyàpọ̀ ọlọ́run níṣẹ́ fún mamá adáni ya'tazizu bihi yóò tún máa gàfà pé kí ni ọlọ́wọ́ sọ hánà tó ń gbà tó rìn àmọ̀nà fi kẹ́lọ́wọ́ ìdá kí ilẹ̀ láhùn tá bá sọ fún mọ̀nà fi pé ìtẹ́kìlọ́ha báyọ̀ olóhùn ìtẹ́kìlá bèrè olóhùn áhọ̀dátì olè ìzẹ̀tú bìlì ìsìnì áhọ̀dátì olè ìzẹ̀tú bìlì ìsìnì ọlọ́ba ni alẹ́ ìzà títóbi jíjọ rẹ̀ lójú mọ́tòmọ́tò ẹ̀ àpélé rẹ̀ yóò wá dé lórí ẹ̀ lórí ẹ̀fẹ̀ lórí ìyàpọ̀ lẹ́yìn náà ọlọ́ni fa hasbuhu jahannam wa anabi mọ̀wùlẹ̀ bá fa lọ títí hasbuhu jahannam jahannam ti tó fún bàbá mi ni máa ń sọ̀rọ̀ kan bàbá mi ni ẹni tí pé èèyàn ọgọ́rùn-ún ọ̀ka wọ́n nípa sọ́jà kan ka ẹni tí pé èèyàn jẹ́ ọ̀ka wọ́n ní sọ́jà kan ewu títò ẹ̀ẹ́mú ẹ̀yọ́ gẹ́gẹ́ tó bá ti ní sọ́jà pé aláwòrán abẹ́ ìsàlẹ̀ ọ̀sán ọlọ́rẹ̀ hàn bí fi fọ́nbù lẹ́yìn àkàbẹ̀ tí ó lẹ́ ẹ̀zà tó bìí ẹ̀sìn ẹ̀zà àpínlẹ̀ tí ń bẹ lára yóò wá jẹ lórí ẹ̀ yóò gbà mú láti mọ̀ yàpọ̀ ọlọ́run fàhásùbò jahannam ọlọ́run náà jahannam ti tọrọ ẹni bẹ́ẹ̀ wà láti ìfàlẹ̀ àhàdì ọlọ́run ó mọ̀ so eléyìí nínú tá a gbọdọ̀ sọ́ra fún òun náà ni lórí ẹgbẹ́ lónìí ẹ̀rẹ́ lómi ìjẹba sọ̀rọ̀ ọlọ́run subhanahu wa fún ẹ̀rí tí ó mọ̀ sí tí ó máa ṣe jákùn níbi ọ̀rọ̀ lọ à ń sọ̀rọ̀ kan láàyè kan ní ọ̀sán yìí ni ló jẹ́ kó rẹ̀ mí nígbà tó ń sọ̀rọ̀ yẹn máa ní àwa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣòkòtò gbàgbé wá sọ̀rọ̀ yẹn lọ tọ́ọ̀tù kan wá wá sí mi lọ́pọlọ ìgbà tánàbí mú kan náà sọ̀hábà tánàbí sọ̀rọ̀ wípé vid tánàbí sọ pé ẹ̀fà ìzára ìwọ̀n fàábẹ̀ sáà sọ rẹ sókè ọkùnrin kùnrin ni ọ́ aṣọ ọkùnrin gbọdọ̀ mọ́ wọ́lẹ̀ tó obìnrin àwọn obìnrin àwọn wọ gbóǹfò àwọn ọkùnrin àwọn ń ṣe wọ́n dàálẹ̀ sáábì ìwà fàṣọ ẹ̀ arábìnrin zid fàṣì ó tún fa arábìnrin zid fàṣì nígbà tó kẹta arábìnrin amẹ́lẹ́kàfíyà òṣùwà amẹ́lẹ́kàfíyà òṣùwà arábìnrin tí òórí àgbójú lára mi òṣùwà. tó ọlọ́run làpọ̀dé káàdà lakum fi rasulillahi uswatun hasan ọlọ́run ní àpéjúwe dáadáa ń bẹ fún àrẹ́bí àrẹ́bí tó wùrà àpéjúwe dáadáa ó ní fanazọ́ọ̀tù mo wá wo ànábì fa ìdà ìzẹ̀rọ̀túhù ìlà ànsọ́ọ̀fì sàkọ̀yì níbi ojúgun ànábì láàrin ní ju ọ̀dà ìbẹ̀rẹ̀ sọ̀kọ̀tọ̀ ẹ̀ wà ìgbàtí wọ́n ń tú ánà lákàtí ìyà oṣù àṣòrí àpéjúwe dáadáa lára mi ni wọ́n á ní akàdá tí olè ẹ̀zá tó bèèrè ìsìn ìdìbò tó báyìí àríwá Muhammad sallallahu alaihi wasallam àkà ní halkọ láàárọ̀ wọn ná ìgbà tó rà nàbíwá Yusuf ànábíwá Yusuf ọlọ́run fún ní ìlàjì gbogbo tá à ń pè ní beauty ṣàrántí gbogbo tó jẹ́ beauty ọlọ́run fún nílàjì àwọn onímọ̀ á sọ pé nígbà táwọn ọ̀sán Malik sọ pé nínú àdìsí tiẹ̀ pé alọ́ ọba ọ̀gbá nẹ́bì kẹ̀kẹ́ dìde rí ilà hasanul waji hasanus sura àti kó jẹ́ ni tó jẹ́ pé yóò rẹwà yóò dá lọ́mọnìyàn tí ló fẹ́ lè mọ́ pọ́nlá tó bá rí ó wá ní anẹ́sùn wá ní anẹ́bí yìí ló wá fáìn jù ní ìbẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní bóò láti wá reconcile láàrin pé anẹ́bí fáìn jù ní ìbẹ̀rẹ̀ ọlọ́run wa Yusuf wa Muhammad ìlà anẹ́bí Yusuf gan ni tó fẹ́ para afọ fún bá ànábì ṣe tó ìlànà Yusuf tá a bá ní Yusuf tí nísìnyí dídá ló kí jù ẹ lọ àbí àlìjẹ́nà ló fẹ́ lọ ni tó nídìí ni ebí mi náà wọ́n fún kọ́kọ́rọ́ àlìjẹ́nà ebí mi náà wọ́n kọ́ sílẹ̀ pẹ̀ fún ok tó bá yẹ pé o bá ẹni ọkọ àmì ẹlẹ́kà fi yàwó sọ à ń tún lọ náà nu ẹni kẹjú nǹkan lọ obìnrin ìwé kápẹ́ bíútì kápẹ́ handsomeness náà ní bá ń wọ̀ yẹn lókè ah, no no no no no no àmì ẹlẹ́kà fi yàwó ó fáyìn tánà bí ọ̀ bí yẹ obìnrin ìwé ẹni tó dáa jù ọ lọ níbo ni ṣòkòtò ẹ wà ó tún wọn bẹ́ẹ̀ tì yẹ àkàdá ti wòlé ẹ̀ zàtú bẹ́ẹ̀ ẹ̀ láti sọ pé mọ̀ ń jẹ́ ní ti ti fáàrí ní síjú oníjọ́gbìn àkìyàmù ẹni báyìí ti fáàrí bó anábì sọ pé wa iyyaka wal isbal sọ́ra fún mímọ́ tí a ń sọ rẹ mẹ́lẹ̀ nígbà pé ta sọ mọ́lẹ̀ ṣe pé tó bá ti kọjá kókó sẹ̀hún tẹ̀ mọ́lẹ̀ nìyẹn nínú ẹ̀sìn àrẹ́fà iná àmìnà nàkìlà fọ́ǹbù gẹ̀gẹ̀ nù mẹ́ẹ̀ ta sọ gẹ̀gẹ̀ ní kíni o kò ní fọ́ǹbù. nígbà sọ sọ ibùkárí ẹni bá wọ́ sọ ẹ̀ ńlẹ̀ ọlọ́ọ̀bọ̀ òní sí ju wọlé kìyàmà abubakar ní ya Rasulullah inna ihda izari yastarkhi ìwà àníṣọ́lá àṣọ́lá apá izar ẹgbẹ́ àwọn tó ń gbé àwọn tó ń ṣe wúrò ní aṣọ méjì náà mọ́ ìkan wà lókè àbí ìkan wà nísàlẹ̀ èyí tó wà lókè náà ń pè é rìdá èyí tó wà nísàlẹ̀ ní izar aṣọ tìsàlẹ̀ ní abubakar wa ní yastarkhi ó máa ń wọlé illa àtàhàdà àti tí ń bá tó lọ mọ́ra olùgbétà bákìnà bá tún lótú sùkò wọlẹ̀ kí ni ó ṣe olùmọ́ra wọ́n tẹ̀ ní tó fàyín ni pé posture Abubakar ni bọ́ọ̀lù ń ṣe dá nìyẹn kò kọ̀ sọ́dà rẹ̀ ló dédé apá kan ní wọlé ó ní ṣùgbọ́n tó bá ti notice ẹ̀ òun wàá tá mara anábì innaka lasta mimman yasna'u khuyala ó sì nú àwọn tí ń ṣe khuyala ìní àmírù sọ̀nàá nínú subúlù salam ló sọ pé nígbà tó ń sọ̀rọ̀ àwọn àfa ó ní ẹ̀ẹ́dẹ́ bá sọ fún pé ta sòkòtò ẹ sókè arábìnrin ká fa sòkòtò sókè tó bá lòun ò sí lórí ìgbéraga ìgbéraga gẹ́gẹ́ nìyẹn nígbà tó ń sọ pé bá kan lànàbí ṣe ṣe ìwọ́n sọ pé ibà ní ìlú fẹ́ ṣe oṣù lóòṣù tẹ̀lú ìgbéraga anábìnrin tí wọ́n ṣe pẹ̀lú ìgbéraga ni ìwé ìgbéra rẹ̀ gá lóòṣù tàbí ní ṣe àkàdá ti olè ẹ̀ zátúbìlì ismi yóò pàtàkì láìsà rẹ̀ pé ah, ah, ah, lórí ẹ̀sẹ̀ lọ́wọ́ ẹlùmí ìtàbá tó bá fẹ́ ní tó jìdí ẹ̀lágbọ́n àwọn onímọ̀ dá àfá onífàyàfà ẹ̀yẹ́ wá bí o mọ́sálásí tèmi ò sí fún gbogbo ráta àti báwọn mo ti wà ní ní bọ́ọ̀dù kan rí ìmáàmù ni pé alhamdulillah ọlọ́nsà ni ọ̀rọ̀ ìpadà ìmáàmù yẹn òun náà gbá kọfẹ́ máa ṣagídí ó fà sọ pé gbogbo pé tàbá jí ẹwà wọ́kọ́ ọ̀la alásọ̀gbọ́rọ̀ jẹ́ ibi ẹkùnrin ẹ̀rí kò sí mẹ́ẹ̀sìn ìmọ̀mù yẹn wá sọ àwọn jẹ́mọ́ bá tẹ́wọ́ dà ní Ìbàdàn náà ni o mo ti jẹ́jẹ́ mọ́ mọ́sálásí yẹn rí ni o nígbà táwọn jẹ́mọ́ tẹ́wọ́ dà àwọn kan ẹ̀mọ̀ pé kò lè mọ́ sáwọn alágídí àwọn táwọn ṣàgídí ṣùgbọ́n bàbá olówó tó ní

wàlẹ́ ìtẹ́ bá fajú ní kéwì ní ìrìn nísòrí lónìí omi ò ní mọ́ ní ìṣòro látàárọ̀ ọ̀nà lọ ọlọ́ọ̀jì ààrẹ ẹ̀mí ìfajú ní kéwì bàbá ajú ní kéwì ẹ̀mí ọba sẹ́yìn lọ so imam kí lọ sọ imam ọlọ́ọ̀lọ́rọ̀ ní yìí ọlọ́ọ̀lọ́rọ̀ ní yìí ọlọ́ọ̀lọ́rọ̀ ní yìí ọlọ́ọ̀sánú ọgbẹ́ ah ewu máa wòye náà tún lélẹ̀ ẹ̀wù gbéraga àkọ́jẹ́ ti wọlé ẹ̀zẹ̀ tó dẹ̀lẹ̀ ẹ̀sìn nínú alukóránù kẹrin eléyìí nínú òṣìṣẹ́ àwọn mọ̀nàfẹ́kọ́ọ̀n kó jẹ́ pé tó lọ ń kó fún yẹn lọ́lá nípò kó mọ̀ wò yẹn lórí kí ẹ máa yẹ̀pà ọlọ́run inú mo fẹ́ rántí àwọn àyàtù kan nínú suratu Maryam ọlọ́ba ni wáyé tó ti láàlẹ́yìn àyàtù náà bayyinat قال الذين آياتنا بينات قال الذين كفروا قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما أي الفريقين خير مقاما وأحسن نبيا الله وإذا تتلى عليه آيات وإذا تتلى عليه آياتنا بينات وإذا تتلى عليهم آياتنا بينات الله ni àwọn kèfèrí wọ̀nyí tán bá ń ka àwọn àyàwó ọlọ́run tó kílẹ̀ fún wọn kọ́lẹ̀ lòdìínà káfàrú lèdìínà àmànù àwọn kèfèrí wà máa ń sọ pé wọ́n máa sọ fún àwọn mùmìnì tọ́wọ́ pé àwọn kèfèrí ó ti káwọn kèfèrí ìpìlẹ̀ àti àwọn mùnáfìkì gan ó fi kó wọn sínú tó gbọ́lọ́wà pé nígbà tọ́rọ bá ń jíwà àwọn mùnáfìkì ọlọ́rin wà lọ́wọ́ muhitun bil kafirin ọmọwé ó àwùlẹ̀ ní dínlẹ̀ kufar wal kafirin ọlọ́run tó bá ń ka àyà ọlọ́dún clear fún wọn qala alladhina kafaru lilladhina amanu àwọn kèfèrí àwọn sọ́ọ̀n gbàdúrà rẹ̀ ayé ìfàríkọ́yìn inú àti yín inú kọ̀ méjèèjì owó nínú wa ahsanu maqama àbí khairu maqama ta ló dáa jù ta ló dáa jù ní ibùdó ọjà padà sí lóńgá lóko ìwọ ló ń fi ìsìláàmù ọdà mọ́tò ẹ̀dà ó ló ń fi ìsìláàmù dákun dìgírì wọlé gbé jáde náà ṣé tútù lẹ́gbá ni àbí two one first class àwa ní wọ́n wà máa fi achievement ìdáyé wọ́n máa fi dàtọ́ wọn ọba eléyìí nínú ìròyìn àwọn almunafiqun òun náà ni ẹ jẹ́ ká sọ́ra fún nínú ìròyìn inú ẹ̀wẹ̀ òun náà ni alihekki wàdọ̀gìnà agbọ̀dọ̀ sọ́ra fẹ́lẹ̀ alihekki wàdọ̀gìnà òun náà ni ìbínú ní kèéta àti bínú nínú ìròyìn àwọn mọ̀nẹ́fìkì alihullas àwọn mọ̀nẹ́fìkì àwọn bá náà ni ọlọ́wọ́n yá ẹ má mú ọ̀rẹ́ wọléwọ̀de min dunikum tí kì í bá ti ṣe mọ̀mìnà ẹgbẹ́ yín la yalunakum khabala àwọn mùnáfíkì la yalunakum khabala kí ti yóò bàjẹ́ kò jẹ́ kò náwó ní nǹkan kan ọlọ́ni wá dùn ní àníntún kódà wọ́n sẹ́ ntí kò ní sí wàhálà ọ̀la ìmọ̀ ìṣẹ̀lẹ̀ ẹlòmíà tó jẹ́ pé láàyè tọ́lọ́ bá fi sí ọ̀gá yìí ẹlòmíì náà tọ́lọ́ fò náà sí

ọlọ́wọ́dé ọmọ anìtùn wọ́n láìkì tí ó kò yí sínú ìwọ́n náà kódà wọ́n ti ti mẹ́lẹ̀ ìdá ah, kí ló ṣe fún ọ ọ̀rọ̀ ikọ̀ dáadáa tó bá gbọ́ òmìnira àfọwáhìn àwọn mùnáfìkì ọlọ́lẹ̀ mùsùlùmí ìbínú ọ̀rọ̀ bínú àlàyé ọ̀wọ́ ọlọ́run ti kíláàsì yìí tó ọba ẹ̀pẹ̀ bá jẹ́ tí ó ṣe làákàyè ọlọ́ni ahantum awula ọlọ́ni ẹ̀yin wọ̀n yí lẹ́yìn mùsùlùmí tó ṣègbónà hùn ẹ̀yin lè fi fẹ́ràn fún ilé nífẹ̀ẹ́ wọn wọ́n láyò ṣègbónà kùn àwọn onífẹ̀ẹ́ yìí ó dùn ọ̀sẹ̀ nínú amúnáfíkì tá a gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni pé kámọ̀mọ̀ bínú jù kámọ̀ bínú mara kéjì هونا ما عفى أن يكون بغيضك يوما ما arábìnrin tó ń bá fẹ́ níwọ̀n tún wọ́n fi torí pé ó lè padà dọ̀ta fún ọ lọ́la wà á bí dàrí ìdọ̀kẹ́ àwọn ọ̀nà wá kórìíra ẹni tó bá kórìíra náà mẹ́ níwọ̀nba áfà àyẹ̀kú na àbí ìbàkà yọmùnà ó lè padà lólùfẹ́ rẹ̀ lọ́la àjẹ́ pé kéèyàn ẹbí ní àdíjù kó máa ṣe kéèta kó máa gbèrú kábíyó sẹ́yìn inú ọ̀rọ̀ àwọn mọ̀náfikì ní kọ́nà kó sọ wá bẹ̀ nínú àdífì Abdullah ibn Amr ibn al-As هذا àníbíwá Muhammad sallallahu alayhi wa sallam ta ni ẹni tó dáa jù nínú àwọn èèyàn ànábì ni kullu mahmumil qalbi saduqil lisan mo fẹ́ kágbàdì sí kullu mahmumil qalbi saduqil lisan ànábì gbogbo ẹni tó jẹ́ pé mahmumil qalbi tó tún wá jẹ́ tó jẹ́ pé òdodo nínú fàwọn ẹ̀sán àwọn sàábé sọ pé àmà sọ̀dúkọ̀ lìsán fanàrífò kíyàn mọ̀ sòdodo pẹ́ni olóda jùlọ àwọn ọ̀dọ̀ ọlọ́run wọn ni àmàtúnmẹ̀ àmàyẹn wàmọ́ mahmumul qalb kí ni túnmọ̀ pé yẹn dé mahmumul qalb anábíwá ni ẹjọ́ ọgbọ́ anábíwá ni kúlù tẹ̀kíyí òun náà ni ìyẹn tó jẹ́ pé ìpayọ ọlọ́run bá láìfìmẹ̀ sí ìhì kọjá ẹ̀ṣẹ̀ láàyè nínú sẹ̀mí ayé wà láàbógódọ̀ ìbínú ọmọlàkejì kò sínú sẹ̀mí ẹ̀ àrẹ́bí wà láàbógódọ̀ wà láàhásàd bákan náà kìí ṣe kẹta ọmọlàkejì màálù ṣáìdì ni ẹ gbọ́dọ̀ àwọn fàábí kọ̀ntínú àdísì yẹn gùn díẹ̀ síwájú sí ẹwà táwọn ẹgbẹ́ pé ní khairun nas ẹni tó ń sòdodo tó wájú mahmum al-qalbi àrùbá ni ẹni tó jẹ́ mahmum al-qalbi òun náà ni kullu taqiyyin nàkíyìn náà kullu taqiyyin nàkíyìn gbogbo olùtayọ ọlọ́run nàkíyìn tó wá fọrọ ìmọ̀ ó páyọ lọ sàfùmá rẹ̀ láìsìnà sí kò sẹ́sẹ̀ nú ayé wàlá wàlá búgdọ̀ kò sí bínú ẹni wàlá hasad اللهم اجعلنا منهم أقول ما تسمعون أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته